ìbá ọlọ́run ọba dẹ́ta ọba ọmọ ẹ̀dá tó dá mi dáadáa tó tún mú wa dáadáa ọlọ́run lókè àtúndé sórí ètò tí ò ní àti mú kí ètò yìí kó dùn kí gbọ́gbọ́n ó kọ́ sí àní kí ṣúgà ó já kí iyọ̀ kó tún dùn ọlọ́run lókè ó dọwọ́ rẹ̀ ajá wípé kí n máa kí yín kú kalẹ̀ ní gbogbo tí ń gbé wò mí nítorí wọ́n ní wípé ẹ kú lé làkàrà káàbọ̀ làkèrò ọ̀nà bá a bá dẹ̀ ń tó pẹ́ ọjọ́ mẹ́ta ẹ kú àtijọ́ la kírun wọn bí wọ́n ní lòwélòwé là á kọ́gbọ́n àní wọ́n bọ̀ ní ìlú pápá wọ́n sọ wípé Manchester United tó bá fẹ́ rí ìpele UEFA Champions League final wò irú wọn kì í pàdé gbàgbọ́bọ́ọ̀lù Barcelona 2018-19 season àní wọ́n sọ wípé Real Madrid tó bá fojú di ọmọ kékeré Ajax bí wọ́n sọ pé kékeré làbẹ́rẹ́ kéré kò ṣeé gbé mì ẹ gbọ́ mi dáradára wọ́n tún bọ̀ lówe nílùú pápá àní wọ́n sọ wípé ìran aṣíkò kọ̀ọ̀kan kì í fẹ́ pàdé Cristiano Alvaro dos Santos Ronaldo ébà mo gbéra kúrò ńbẹ̀ bí mo ṣe ń bọ̀ ni mo fetí kọ́ ọ̀rọ̀ àwọn àgbààgbà tó sọ wípé mọ́ínmọ́ín tó jiná rèé wọ́n ní ẹ̀kọ́ ní wá wọ́n ní wípé mọ́ínmọ́ín tó gbẹ̀kú wọ́n ní borí gàrí kóńgò kan wà láì yóò mú tán ni ẹ́ẹ́ bà mo gbéra kúrò ń bẹ̀ ẹ̀gbọ́n náà wọ́n ní kí ni wọ́n ń pè bí mo ní orísun owó orísun ayọ̀ orísun ọpẹ́ orísun ìdùnnú orísun ògo tó sun ètò lóríṣiríṣi jáde bìbà àfi bí àpò ẹ̀wà tí wọ́n jábọ́lẹ̀ nínú tírélà ẹ bà bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí pápá la yìí Sunday lórúkọ tèmi Anthony lórúkọ ọba tó bí mi lọ́mọ ẹ̀kú mọ̀ ń pè mí kì í dá wa mọ́ sórí ètò ń sìn mo ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi bí táàjọ máa tàkùrọ̀sọ lórí kí ló ń ṣẹlẹ̀ gan lórí pápá ébà gbà sí mi kí n gbà sí ọ ní bọ́ọ̀lù àfẹsẹ̀kàn gbáǹkẹ́ o wọ́n ní wípé lànà gbé má jẹ́ kó bọ́lẹ̀ ní bọ́ọ̀lù ẹyin lórí tábìlì gbá àní wọ́n ní jù sí mi lórí afẹ́fẹ́ má jẹ́ kó jábọ́ ní bọ́ọ̀lù àfọwọ́jù sí àjọ ló ń ké ébà Ògúnbáyọ̀ Ibrahim gbé bọ́ọ̀dì ẹ̀ kò bá ń kí àwọn ará ilé káàbọ̀ sórí pápá ẹ ṣé ẹ̀yin aráalé Sunday Anthony Samuel mo dúpẹ́ gan mm. ẹ kú dédé àsìkò níbi gbogbo ẹ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wa etí yín ò ní di ojú yín ò ní fọ́ o orí ètò bó ṣe ń lọ náà la wà yìí lórí pápá ni Orísun náà la wà níbẹ̀ ni gbogbo ìròyìn ayọ̀ tí ń sun jáde wá fún wa ń ta wá mú wá fún wa lónìí náà lọ́lọ́kan òjọ̀kan ni ṣùgbọ́n ká tó máa já yín sí bẹ́tà ẹ kí Sunday Anthony Samuel kó bẹ̀rẹ̀ pẹ̀lú ohun àwọn oríṣiríṣi nǹkan tá a mú wá fún wa lórí Orísun bó ṣe ń lọ lórí pápá lénìí ó ṣeun ṣeun ọ̀gbẹ́ni Ògúnbáyọ̀ Ibrahim tó ẹ jẹ́ kí a kọ́kọ́ gbéra ká lọ sí ìlú wa ní orílẹ̀-èdè Nàìjíríà àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà ni à ń lọ báyìí nítorí wọ́n ní wípé ọmọ àlè báyìí ní fi ọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ ẹ Ògúnbáyọ̀ Ibrahim kì í ṣe tuntun mọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tí ń jọni lójúmọ́ tí a bá sọ wípé a ní àwọn agbábọ́ọ̀lù kan tí à ń pè tó jẹ́ wípé tí a bá pè wọ́n wá sílé wọn kì í fẹ́ jẹ́ ìpè bíi pé kọ́ máa san pé kílọ̀bù àwọn ò fi wọ́n sílẹ̀ o ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ò fà wọ́n sílẹ̀ o àwọn fẹ́ ní àwọn kan mìíràn tí wọ́n láti ṣe o kí ni ìdí tí ó fi jáwé pé kíní wọ̀nyí ṣẹlẹ̀. ẹ ṣe gan ẹ̀yin aráalé oríṣiríṣi ìròyìn náà là ń gbọ́ nípa àwọn agbábọ́ọ̀lù wa láti ìlú òkèèrè ṣùgbọ́n ìkànnì máa kọ́ni lọ́gbọ́n nínú ẹ̀ ìtò wa kọ́ wa lọ́gbọ́n jù náà ni ti ọmọ wa ìtí ń gbà ní gùngùn fún wa hmm. tá a mọ̀ sí keleṣi ìwákalì eh, ohun tó ṣe ó kọ jọjọ púpọ̀ hmm. ah, ó jẹ́ nǹkan tí ó bà ní nínú jẹ́ púpọ̀ nítorí pé tó hmm. bá sọ fún wa pé òun ò ní wá a máa sọ pé ah, ah, eh, àwọn eléyìnbó wa ní kò wà patriotic ni kò ní fọkànsí tó ni ọmọ náà ti wá dé láti bí oṣù kan sí ìsìn àti padà wá dìṣòro fún nítorí tó ń pè ní visa kò rí gbà irú àwọn nǹkan yìí àti nírú àwọn bí ìjọ mikel obi ni a máa sọ fún wa ni pé òun ò lè wá o àgàgbà tó lọ ṣáínà yẹn ó lóun ò lè wá nítorí hmm. pé òun ò ah. tí ì parí visa o. ògùn bá àwọn míì àti ẹ̀ máa rò ó pé bóyá nítorí pé àwọn product ṣáínà wọn kì í fi bẹ́ẹ̀ dọ̀yìn tó ń pé bóyá pé mikel ti expire sí ṣáínà ni òṣèlú máa wá bá mi já wọn bẹ́tà bá mi já wọn alẹ́ bẹ́tà. nǹkan tèmi wá rí sí jù ni pé tí a bá rí àwọn nǹkan báyìí àwa gan fúnra wa ó yẹ ká ti máa ṣàmójútó pé bí ìrìn àjò wọn ṣe lọ bí ó ṣe bọ̀ sí dáadáa nítorí nǹkan tó ṣe ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ní lókè òkun tẹ́ pé wọn ò ní fẹ́ wá o wọn ò tiẹ̀ ní fẹ́ wá mọ́ torí pé wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tó tọ́mọ̀ ìbá padà dé dé ibi ibi ẹgbẹ́ eh, agbábọ́ọ̀lù ibi tó wọ́n tí Arsenal lóònù ẹ̀ lọ hmm. torí wọ́n ya wọ́n ya wọ́n bẹ̀ ni. ṣé ń pé Arsenal ní ẹgbẹ́ tó ní ibẹ̀ gangan lọ àwọn lọ́ọ̀nì keleṣi wọ́n ya wọ́n bi tó wà ni tó bá máa padà síbi ẹni tí ò í ṣe oṣù kan àti díẹ̀ hmm. ẹ rí i pé iléeṣẹ́ ọ̀gá iléeṣẹ́ náà kò ní sanwó oṣù fún àkọ́kọ́ ń bẹ̀ ni ah, pé wọ́n á ti ọkọ́ lé dànù ni hmm. torí a ti rí àwọn tí wọ́n ti ṣe irú ẹ̀ fún wọ́n lé wọn dànù ni a wá di pé ọmọ náà ìrìn àjò àwa wọ àìní jẹ́ kí ìrìn àjò ọ̀hún wọ́ òun náà ni kí NFF máa ṣe pé tẹ́ ẹ bá ti lè pọ̀ wọ́n wálé tẹ́ ẹ ti rí pọ́n ti fẹ́ jẹ́ wa ẹ máa ṣe àmójútó bí wọ́n ṣe wá bí wọ́n ṣe tún padà. bí wọ́n ṣe tún padà láyé ọmọ kékeré ni wọ́n wọn tí ì mọ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀hún lè jẹ́ kọ́kọ́ má àwọn lọ́wọ́ lọ́dọ̀ tí wọ́n bẹ̀ hmm. ṣùgbọ́n àwọn NFF àwọn àgbààgbà ló wà ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe lọ bí wọ́n ṣe bọ̀ ìrìn àjò wọn ọwọ́ wọn ló wà. tá a bá ní ká máa sọ̀rọ̀ ọmọ kìlẹ́sì wọn àkàlì tí à sọ ọmọ yìí tó ọdún mélòó ogun báyọ̀. tá a bá ní ká máa wo ọmọ under twenty three sí ni o ọmọ bíi twenty one years nítorí ìgbà wo náà ló tiẹ̀ kúrò nípele under twenty tó wá pè sí ìpele àti torí òun náà ló wà náà àwọn tó jẹ́ ká rí libya nà dáadáa hmm. torí wọ́n ti nà wá lu tiwọn náà ọmọ tó fakọyọ jù ọmọ tó jẹ́ kí ìyọ́ dún ọbẹ̀ sí ọbẹ̀ nàìjíríà ní àárín gbùngbùn yẹn òun àti òsímẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe òkèrè ara òkèrè ara òkèrè ara. ṣúgà àjà ṣúgà àjà ṣúgà àjà ó yá ògùn báyìí jẹ́ ká gbé bọ́ọ̀dì wá kúrò ńbẹ̀ ká lọ sí agbo ètò ẹ̀kọ́ tí à ń pè ní education a fẹ́ gbé yẹ̀wò kí ni ohun tí ètò ẹ̀kọ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eré ìdárayá tí a fi ń sọ pé ẹ ẹ rí dájú pé ní pápá ìṣeré ní iléèwé yín o ẹ rí dájú pé àwọn ọmọ yìí ń ṣe eré ìdárayá o Ògúnbáyọ̀ bá mi gbé bọ́ọ̀dì ẹ̀ kó ṣàlàyé fún ara lé ìdí tó fi yẹ kó fi jẹ́ pé àwọn iléèwé wọn láti ní ibi ìṣeré tí à ń pè ní pápá fún àwọn iléèwé wọn láti máa gbá bọ́ọ̀lù bẹ́tà tàbí ṣeré ìdárayá yòówù tó bá wù wọ́n Ògúnbáyọ̀ Gbébọ̀jì. ẹ̀yin aráalé ká tó máa já wa sí i ó yẹ ká kọ́ mọ̀ nǹkan àwọn nǹkan tó ń pè ní àwọn kókó inú ìwé ìròyìn hmm. kí ni kókó inú ìwé ìròyìn ètò ẹ̀kọ́ gan nǹkan mẹ́ta náà ni àwọn agbáwo tí wọ́n wà níbi ìwé tí wọ́n sọ fún wa wọ́n ní kan cognitive ìkan hmm. effective ilé ìkẹta lọ́pẹ́ ní psychomotor ìtò wá ṣe pẹ̀lú tiwa gan ní psychomotor yẹn nítorí pé kò sí bó ṣe fẹ́ kàwé ọ̀hún tó hmm. tí àwọn ọ́n ní eh, eh, no no no no dolly náà làwọn ilé ìbò pé o hmm. gbọ́dọ̀ ṣe àwọn eré ìje kan láti jẹ́ kí gbogbo ohun tá à ń pè ní ọpọlọ àì kó ṣe kí ni o kó balance dáadáa bá a ṣe ń sọ yìí bá a ṣe ń sọ gbogbo bá a ṣe ń sọ ìpátá náà gbogbo àwọn kankan wà tó yẹ pé lóòótọ́ àkọ́ wa lẹ́kọ̀ọ́ náà fa ṣùgbọ́n nǹkan kan gbọ́dọ̀ wà àìmọ̀ àgbógbó náà tá a bá wá kà á tán a hmm. gbọ́dọ̀ ní àwọn àsìkò kan láti lọ ṣeré ǹjẹ́ díẹ̀ àwọn nǹkan yìí náà ní máa mú ọpọlọ wa balance dáadáa hmm. lópin ìgbà tá a bá ti ń ṣe àwọn nǹkan ẹ rí i pé ọmọ náà máa yege nínú ìdánwò ẹ̀ hmm. dáadáa àwọn nǹkan tí a tún wá sọ fún wa lórí nǹkan tí à ń pè ní ilé ẹ̀kọ́ àti ìṣeré ìdárayá hmm. òun náà ni pé tá a bá rí méjèèjì ó wọnú ra wọn ni wọ́n máa ń pè kan ní pàrípàṣù pàrípàṣù ó tẹ ó bára wọn dọ́gba ni hmm. ṣùgbọ́n bóyá bára wọn dọ́gba ìkún gbọ́dọ̀ fi ìkún gbọ́dọ̀ fi kánlẹ̀ ìkún gbọ́dọ̀ fi hmm. kánlẹ̀ bí kò ṣe tọkọtaya ni wọ́n tọkọtaya ni wọ́n kò gbọ́dọ̀ fi kánlẹ̀ ìkan tó bá ti fi kánlẹ̀ ìkan ara ẹ̀yìn ni ṣùgbọ́n tí méjì bá ti ń dọ́gba méjì a máa ṣe kiri o a máa mú a máa mú wa a máa mú ìwà a máa mọ́rọ̀ afẹ́ńdéwájú ń ṣe ni. ṣúgà àjà ṣúgà àjà ẹ Ògúnbáyọ̀ ń bí kì í ṣètútọ́ wọ́n ní òyìnbó bọ̀ wọ́n ní all player no work major ṣètò ẹbọ iná wípé ẹni tó bá fi gbogbo àsìkò rẹ̀ máa ṣeré páàkiri olùpágolo kiri tí ò kàwé irú wọn kì í ṣe kíni kì í lọ síbi gíga ẹ Ògúnbáyọ̀ Ibrahim kì í ṣe irọ́ bẹ́ẹ̀ ni kì í ṣèròyìn nítorí pé bí ìròyìn ò bá sun jáde ń ẹ ò ní rí wò ní Orísun TV ẹ wọ́n sọ wípé Fernando Torres àti Juan Mata wọ́n pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ń pé àwọn wọ̀nyí wọ́n kàwé yanrantí kí ni àmọ̀ràn tó ń láti gba àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ léńjeléńje ni wọ́n ti wọ́n tó bí ọdún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún tó yẹ pé àwọn náà ń fẹ́ gbá bọ́ọ̀lù tàbí ṣeré ìdárayá kan ojú tàbí òmíràn kí ni àmọ̀ràn tó ní ṣe sọ fún wọn kí ló fẹ́ gbà wọ́n lámọ̀ràn sí pé bí àìníkẹ́ ṣe gbé ẹ̀bùn tí Ọlọ́run fi fún yín o báyìí ni kí ẹ ṣe gbé ìwé kíkà yín sí o irú àmọ̀ràn wo báwo ló ṣe fẹ́ orí òdùn òun ló fẹ́ kó gbé sí ẹ mọ̀ pé yorùbá máa ní yorùbá máa ní percentage bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ mo fẹ́ kó bá mi gbà ọ́ lámọ̀ràn báwo ni kí wọ́n ṣe gbé sí orí òdùn wọn ni kò gbé sí bá mi gbé bọ́ọ̀dì ẹ̀kọ́ sọ fún ọgbà. ẹ ṣe ara iléeṣẹ́ mọ̀ pé senior prefect àwọn ṣẹ̀kùkú lè mí wọ́n máa tọ́ wọn sọ́nà ní lópin ìgbà tó bá ti jẹ́ pé ọmọdé léńjẹ léńjẹ ni wọ́n hmm. ṣùgbọ́n nǹkan tèmi fẹ́ sọ fún wọn ni pé hmm. méjèèjì a ti sọ fún wa hmm. pé a nínú àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù dáadáa a ní tó jẹ́ professor nu wọn a ní tó yẹ pé ihun eh, tó ní lọ́wọ́ ó kọjá ó kọjá sísọ ló nínú nínú nínú ìwé dáadáa hmm. ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ fún wa ni pé nígbà tó o bá gbá bọ́ọ̀lù yìí títí fá ó ná àsìkò wá hmm. padà rìtáyà hmm. tó o bá wá rìtáyà ìbolúfẹ́ ẹlòmíì rìtáyà tọ̀ báyìí iṣẹ́ ìwé tó ti kà òun náà ló tún fi ń jẹun padà ọ̀pọ̀ nu wọn ló ń ṣe bẹ́ẹ̀ lóríṣiríṣi pé nígbà tó rìtáyà tán ẹlòmíì ẹ jẹ́ àwo ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal yìí ó ti ó dàbí kó ti kú Arsenal ni ọmọ eh, Flamini Flamini owó tó hmm, owó owó tó ní lọ hmm, bìbà hmm. iléeṣẹ́ tó ní lọ bìbà ẹ̀kọ́ tó kọ́ ló fi dá gbogbo iléeṣẹ́ yẹn lẹ̀ owó tó ń rí inú bọ́ọ̀lù tó ń gbá òun náà ló fi ń dà sínú ìwé yẹn sínú iléeṣẹ́ yẹn ló fi ń gbòòrò dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mélòó la fẹ́ kànú yín adípèlè ẹ ọ pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ lóòótọ́ Cristiano Ronaldo lóòótọ́ ló fi léèwé lẹ̀ o ṣùgbọ́n bóyá fi léèwé lẹ̀ tó ó tún fi ọpọlọ ẹ̀ ṣe torí ó padà kábàámọ̀ ẹ̀ ṣùgbọ́n bóyá wá kábàámọ̀ ó wá fi owó náà ó fi ràwé ọ̀hún lọ́jọ́ òní ló wá rí pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá gbogbo àwọn tó kàwé náà ló ń jù síbẹ̀ lẹ́ẹ̀kankan ló wá fi owó bọ́ọ̀lù yẹn ló fi ń ṣe kí ni o ló fi ń dára ẹ̀ torí tó bá padà rìtáyà ohun tí ó máa dé bá òun náà nìkan tó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà tiwa ni àdúrà ni ṣúgà àjà ṣúgà àjà ṣúgà àjà ẹ Ibrahim a máa gbé bọ́dì wá ń sìn a máa lọ sí ìpele tó kàn ìpele ǹjẹ́ wọ́n ti gbọ́ gbogbo ẹ̀yin ará ilé hmm, ǹjẹ́ ẹ ti gbọ́ àfẹsàré jà yín bẹ́tà ká máa sọ fún yín bó ṣe ń lọ lórí pápá a fẹ́ mú àwọn ìròyìn lóní kọ́ngbá kọ́ngbá kọ́ngbá kọ́ngbá a fẹ́ gbé èyí lọ máa gbọ́ ìyá ọ̀rọ̀ kí etí kó máa gbọ́ ìyá ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀tí ìrìwò tàbí rí ní ibòmíràn ó yá Ògúnbá Ibrahim bá mi gbé bọ́ọ̀dì ẹ̀ kó já wọn bẹ́tà lórí àǹkọ́ tó mú wá lórí abala ìjẹ́ ti gbọ́ ó yá gbé bọ́dì ẹ̀. ẹ ṣe gan-an ìyẹn aráalé ǹjẹ́ ti gbọ́ pé kí ni ìbéèrè tẹ́ máa fi dá mi lóhùn nìyẹn ká máa jẹ́ àyínsí bẹ́tà ìlú tá a fẹ́ lọ lé ní ìlú abánio ibẹ̀ náà ni èyí ń bà ti sọ̀kalẹ̀ sí ibẹ̀ ni wọ́n ti ń dá bí ọ̀rọ̀ tó ti ń fò bí ọ̀rà ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà tá a mọ̀ sí èyí ń bà football club àwọn tí wọ́n ń pè wọ́n ní the people's elephant òun náà ni àdàmọ̀dì ìtumọ̀ orúkọ wọn ní èdè àwọn Ìgbò lọ́hùn ṣùgbọ́n ṣá kí la sọ ń pa wọn ìṣe tí wọ́n ti ṣe lórí tábìlì tiwa lọ́dún yìí ni àbí tí wọ́n ti ṣe kọjá ni àmọ́yé nǹkan tí wọ́n ti ṣe tẹ́ bá ní ìdílé adúláwọ̀ ni àkọ́kọ́ nù kó tó tiẹ̀ yà mí lẹ́nu ọ̀rọ̀ èyí ń báyìí ni pé àkọ́kọ́ gbà tí wọ́n lọ sí ìdíje tiwa lórí tábìlì tiwa ẹlẹ́kẹ́ ẹ̀kẹtàlá ni wọ́n ṣe lórí ipò nínú àwọn mẹ́rìndínlógún ṣùgbọ́n ṣá bí wọ́n ṣe kú òun bẹ́ẹ̀ ni wọ́n wá lọ jókòó ni wọ́n tún jókòó padà nígbà tí wọ́n máa padà wá ẹ̀ẹ̀mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti lọ sí ìfi ẹja adúláwọ̀ tí wọ́n sì ti gbà á lẹ́ẹ̀mejì two thousand and three two thousand and four ni ọdún tí wọ́n gbà á lẹ́ẹ̀mejì léraléra ni wọ́n ti fakọyọ ṣùgbọ́n tẹ bá rántí fi represent eyama àwọn agba àwọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù wọn gbà yẹn náà ni tí wọ́n wà múrí ògúnbíyì tó padà lọ sílùú bẹ̀rẹ̀ láti lọ gbá bọ́ọ̀lù fún wọn ibẹ̀ náà ni ó ti wà ṣùgbọ́n ká tún bá sọ fún wa ká tún wá sọ síwájú sí ká máa já yín sí bẹ́tà èyí ń bá football club yìí ẹ̀ẹ̀mejì àrà ọ̀tọ̀ ni wọ́n ti gba ìdíje ilẹ̀ tiwa ń bí wọ́n gbà ní two thousand and one two thousand and two two thousand and three two thousand and five two thousand and thirteen two thousand and fifteen wọ́n ti fakọyọ jù àwọn ni wọ́n àwọn làwa náà ń rí ta ń wò pé ah, àwọn ni wọ́n fakọyọ jù lórílẹ̀‐èdè wa ń bí. ó yá ẹ jẹ́ a bọ́dì wa ká máa lọ sí ìlú Jos ẹ̀gbọ́n kí la fẹ́ lọ ṣe ní ìlú Jos a fẹ́ lọ mọ̀ ń pa ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tí wọ́n ń pè ní Plateau United ní ẹ̀gbọ́n náà ọjọ́ ni wọ́n dá ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí ọdún 1975 ni wọ́n ṣe ẹ̀dẹ́gbẹ́ ìrọ́bọ̀lù tí à ń pè ní Plateau United ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbọ́ ń pé kì í ṣe Plateau United ni orúkọ tí wọ́n kàn ń pè wọ́n JIB Strikers ni wọ́n kàn ń pè wọ́n nígbà tí wọ́n ṣe ẹ̀dá wọn ní ọdún 1975 nígbà tó di ọdún 1991 ni wọ́n tún máa pè wọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Plateau United àwọn wo ló tiẹ̀ wá ń jẹ́ Plateau tẹ́lẹ̀ àwọn orogún wọn tí wọ́n ń pè ní Mighty Jet àwọn ni wọ́n ń jẹ́ orúkọ yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di 1991 ni wọ́n já àgbà pàtì ní ọwọ́ wọn ni wọ́n wá ń pè wọ́n ní Plateau United ẹgbọ́n náà ìgbà báwo ni wọ́n ṣe dàgbà sí bí wọ́n ṣe ń dàgbà lọ nínú ìdíje yìí títí di ọdún twenty seventeen kó tó di pé wọ́n gba ife àyè àkọ́kọ́ nínú ìpele ife ẹ̀yẹ tó dàgbà jùlọ ní orílẹ̀-èdè wa nàìjíríà tí à ń pè ní Nigerian corps alákọ́ ni mọ̀gbá tó tiẹ̀ bá wọn gbé ǹjẹ́ tiẹ̀ mọ̀ pé Kennedy Bòbóyè ni olùkọ́ni èyí tó darí wọn láti gbá ife ẹ̀yẹ àkọ́kọ́ yìí fún wọn ó yá Ògúnbá Ibrahim gbé bọ́ọ̀dì ẹ̀ kó nìṣó sókè lọ́hùn nínú àwọn ìròyìn tó tún wà lọ́wọ́ ẹ nípa èyí ń bà kí n tó máa jáhùn sí bẹ́tà lórí àwọn nǹkan tó tún wà lọ́wọ́ mi ń bí ẹ ṣe gan-an ohun tí a tún máa já wa sí lórí ohun tá à ń pè ní ǹjẹ́ ti gbọ́ òun náà ni wípé kí ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí ń bà yìí akọni ni wọ́n tó bá ń lọ sí ilẹ̀ adúláwọ̀ wọ́n máa ń rí wọn fìrí ẹ̀mẹ́jọ àrà ọ̀tọ̀ ni wọ́n ti lẹ̀ sí ilẹ̀ adúláwọ̀ tẹ́ bá rí ní two thousand and two wọ́n two thousand and two wọ́n fakọyọ díẹ̀ wọ́n dé group stage two thousand and three wọ́n gbà á ní jagpati lọ́wọ́ àwọn tí wọ́n ti ń gbà kọjá nígbà tó di two thousand and four wọ́n tún na ẹ̀tọ́ ẹ̀dù sahel lórí aggregate sọ̀rísọ̀rí náà ni wọ́n ṣe gbà á nìyẹn nígbà tó di two thousand and five tí wọ́n lọ wọ́n rí àti fakọyọ dáadáa nítorí àwọn kọlù ọgbà kan tó dé bá wọn ṣùgbọ́n ṣé ohun tá a máa bára wa sọ lórí ọ̀rọ̀ wọn òun náà ni pé èyí ń bàtà rí yìí àti ìtẹ́ tí wọ́n tẹ́ sọ fún wa tẹ́ sọ fún ara alé nípa Plateau United àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n ti fakọyọ jù ní orílẹ̀-èdè tiwa ń bí náà nìyẹn ṣùgbọ́n a tún máa fún wa láwọn àkọ́tún ìròyìn lórí ìjẹ́ ti gbọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò yìí orí Orísun ibẹ̀ náà ni ìròyìn ayọ̀ ti ń sun jáde bó ṣe ń lọ lórí pápá lẹ́tò ètò ni bó ṣe ń lọ lórí pápá o ṣeun ṣeun ògúnbáyé ibrahim senior prefect tí a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá ṣèkùkù nìyẹn náà ọ̀dà pọ̀sìn àtàbí ẹ̀kọ́ sí ẹlòmíràn tó ṣe dáadáa bí bó ṣe ń jẹ́ ló kárẹ̀kárẹ̀ tí a bá wá ń sọ̀rọ̀ nípa báwo ni Plateau United ni wọ́n ṣe dáadáa sí lókè ta ìyẹn ni wípé ní orí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá èyí tó jẹ́ pé kì í ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà ń bí ẹ ní ọdún two thousand ìyẹ́ two thousand ní Plateau United lọ́wọ́ kọ́ jáde lọ sókè ta láti lọ máa ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí tó gbé bọ́ọ̀dì wọn láti ilẹ̀ wa Nàìjíríà bí láti lọ sókè ta ẹ wò ó kò ń ṣe ohun tó dára rárá kò ń ṣe ohun tó bójú mu nítorí wípé wọ́n kùnà ní ìpele ìfọsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ èyí tí òyìnbó ń pè ní first leg ní òkèta ẹ wò ó oníjó báyìí lọ tí màmá ajá yín tán lórí abala ǹjẹ́ ti gbọ́ fún tòní lórí Plateau United ẹ ti gbọ́n ti senior prefect ilé ìdásẹ̀ kúkú ti sọ lórí Enyimba tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́rùn bẹ́ẹ̀ lẹ́dùà tó máa mú kí ètò yìí kó dùn bẹ́tà kí gbọ́gbọ́n tún kàn sí a tún máa já yín bẹ́tà lórí abala ǹjẹ́ ti gbọ́ ó yá ẹ jẹ́ kí a tún máa tàkùrọ̀sọ báyìí pẹ̀lú Ògúnbáyọ̀ Ibrahim ibi tí a ti máa sọ ọ̀rọ̀ nípa ẹnìkan tí a máa fi káàdì ètò yìí lẹ̀ ẹ Ògúnbáyọ̀ Ibrahim tí a bá ń sọ̀rọ̀ lórí àwọn akọ́nimọ̀gbá èyí tó jẹ́ ń pé a ti lò tàbá àwọn agbábọ́ọ̀lù tá a ti lò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ń bí a rí wípé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí wọ́n bá ti ṣe àṣeyọrí ìtàn a máa gbàgbé wọn irú àwọn jẹ́jẹ́ òkóṣà àwọn kánú wa ń pọ̀ kí ni ohun tó lérò pé a lè ṣe láti máa tún máa kó wọn pọ̀ láti máa kí wọn pé okú iṣẹ́ òkàrẹ̀ bá mi sọ fún ara ilé. kí n máa já ń ṣe bẹ́tà lórí yẹn ohun tèmi rí láti sọ lórí ohun tí ó yẹ kán máa ṣe fún àwọn tí wọ́n ti ṣe dáadáa fún wa lórílẹ̀‐èdè yóò ju pé kí wọ́n kó wọn pọ̀ kí wọ́n má dà wọ́n nù nítorí ọgbọ́n inú àtòyè tiwọn náà ni wọ́n máa fi bú àwọn tí ó ń bọ̀ léńje léńje tá a mọ̀ sí àwọn ẹsẹ̀ kùkú tó ń bọ̀ lẹ́yìn tiwọn ọgbọ́n ọ̀nù tiwọn náà ni wọ́n máa fi kọ́ wọn nítorí tó bá ń fọgbọ́n ọ̀nù tiwọn kọ́ wọn òun ni ó máa wúlò fáwa náà lórílẹ̀ wa ń bí lọ́jọ́ ọ̀la. ó ṣeun ṣeun Ògúnbáyọ̀ Ibrahim ẹ gbogbo yín ni mo tiẹ̀ ti ń wò mí ẹ ṣeun ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa fún ètò ní tòní ó yá wọn ní kì í pọ̀ kó dùn torí pé ṣókí báyìí náà òun lọ́bẹ̀ oge a máa gbé bọ́dì wa kúrò lórí ètò lónìí ká máa lọlé lọ́la lédùá àti pàdé yín níbí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láàtàláfíà Ògúnbá Ibrahim dákun bá mi kí àwọn aráalé ń pé wọ́n ṣeun ṣeun tó gbọ́ wa pásítọ̀ di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ ṣe ara alẹ́ ló tún á di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa bára wa sọ̀rọ̀ lórí bó ṣe ń lọ lórí pápá orúkọ mi ò yípadà Ògúnbáyọ̀ Ibrahim abiodun lórúkọ mi ó dìgbà. ẹ ṣeun ṣeun senior prefect tí a bá ń sọ̀rọ̀ nípa eré bọ́ọ̀lù ẹ àti tàbí gbogbo eré ìdárayá ẹsẹ̀ kùkú òun ló ti ń kì yẹn ẹ wo orúkọ tèmi Sunday lórúkọ tèmi Anthony lórúkọ baba tó bí mi lọ́mọ èmi á sì máa yẹ kó máa yẹ wípé olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣe aláìní ohun tó dára àmọ́ ṣá mo ni mo gbá tá a máa sọ fún mi pé Sunday ọmọ Anthony àní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣe aláìní góòlù púpọ̀ nítorí wípé mo ní àtàmátàṣe tó máa mi àwọn púpọ̀ fún mi ní ràbájì gan títí di ọjọ́ mìíràn tá a tún pàdé ẹ jẹ́ ká gbé bọ́dì wa ká lọ bá ẹ̀yinjú olódùmarè àti bcb lórí ètò bó ṣe ń lọ títí di ọjọ́ mìíràn tá a tún pàdé ó dàbọ̀.